ni bó ṣe dàrí ọkọ ò rí ìbádọ́lá ọ̀pọ̀lọpọ̀ wa làwa ló wò ráwọn ìyàwó wa èyí tó tiẹ̀ tún ṣe bẹ́ẹ̀ ní fẹ́ da díẹ̀ nínú wa bára ẹ bá kú tó fẹ́ gbọ́ bùkátà nìkan ní máa fẹ́yìn síyàwó tó bá ti gbọ́ra mi wọn ò rẹ́rìn lẹ́nu ẹ̀ mọ́ ìbádọ́lá tẹ́nikẹ́ni bá wà tó yẹ ká bá ṣeré ká palẹ́rìn ká dùn ún mú tóun náà máa fojú sọ́nà pé àáfàá máa pẹ́ ń ta wàláhì àwọn ìyàwó wa ni tá a bá dá ń bẹ̀ yẹn gbogbo ibi tá a bá dá sí á ibi tó yẹ kó kù ló ṣáájú ibi tó yẹ kó ṣáájú láti fẹ́yìn yìí ó ní fẹ́yìrìkún fẹ́yìrìkún lè àfìlẹ̀ ẹni dáa jù nínú yín lẹ́yìn tó dáa sáwọn aráalé wọn jù. Aisha ni ya Rasulullah ntọ́ mọ́fòwé làpárẹ̀ tì rèé ọkọ ti pa òun náà tì. òjíṣẹ́ láwa ránṣẹ́ lọ bọ́kọ arábìnrin yìí Usman bin mazrun pé ìwọ Usman ṣé kórìíra súnà ló sọ ẹ́ di báyìí ni àbífẹ́ súnà ìbáàdà tó ṣe débi pé òríyàwó ẹ mọ́ òdòyàwó ẹ mọ́ nínú mọ́ ṣé mi ló fẹ́ fi jọ ni àbó fẹ́ fi kọ̀yìn sí ohun tí mo mú wá usman náà wá dáhùn ó ní ojú kòkòrò súnmẹ̀ náà ní òjíṣẹ́ ọlọ́run ànábì ni tó bá jẹ́ bẹ́ẹ̀ èmi náà máa gbà àwẹ̀ màá sì máa jọ̀sán èmi á máa sùn màá sì máa kírun ṣùgbọ́n mo ṣe níwọ̀n tó wọ́n sì tí ò fi pa ẹ̀tọ́ àwọn ará alé lára ni. ẹrúfin ọlọ́run ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká tọ́jú gbogbo àmánà pàápàá jùlọ àmánà tó jẹ mọ́ ẹ̀tọ́ àwọn obìnrin wọ̀nyí. bá a bá wọn gbígbàdúrà àwọn àfa jàǹkànjàǹkàn là á máa rò kan pé gbígbàdúrà wà lọ́wọ́ wọn. láì mọ̀ pé àwọn wàlíyáàtì kan wà nínú ilé wa wàláhì tá a bá wáyọ̀ ní ọlọ́run bá tara wọn yóò yẹ ẹ̀yin gan lẹ́nu bọ́lọ́run ṣe ń yára gbàdúrà ẹ̀dá látara ìyàwó njẹ́ tó bá pọ̀ ká jẹ́ kí wọ́n mọ̀ pọ̀ pọ̀ njẹ́ tó bá mọ ní bíntí ká jẹ́ kí wọ́n mọ̀ pé bó ṣe mọ ní bíntí yìí àgbàgbé ẹ̀tọ́ wọn kí wọ́n rí dùnú látara pé àwọn fẹ́ wa gbogbo obìnrin tó bá ti rọ̀ fẹ́ sìn ọlọ́run tóun fẹ́ ṣe súnà ọlọ́run pa ìdùnnú ẹ̀pọ̀ síbi kan fún ilé ọkọ ẹ̀ ó lóun fẹ́ ṣiṣẹ́ wọ́n lẹ́sìn ò gbà á láàyè irú iṣẹ́ tó fẹ́ ṣe ń ta èyí tó fẹ́ ṣiṣẹ́ ń ta gan ó ń ṣa iṣẹ́ ṣe ni. ó lóun fẹ́ múra wọ́n ní ìkankanlẹ̀ sí ní kó wọ̀ èyí tó fẹ́ múra tó mara yọ nínú wọn ó ń ṣara mú ni. ó fẹ́ lọ òde wọ́n lé lójú òde tó lè lọ wọ́n ń ṣe báfídé wọ́n ń yẹ́yìn òkú padà gbogbo bí ìkò rí lọ. kí ló wá kù tó lè dun irú ẹni báyìí nú bí ò bá ṣe pé kílé ọkọ kó já àyè dùnú sí i àwa ṣe àfẹ́kù eléyìí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa wàláhì bí mo ṣe ń sọ yìí àwọn àfáàwá tí máa jókòó ti àwọn ọmọ kéékèèké wọ́n mọ ohun tí mò ń sọ pé kọ̀ǹpléènì pọ̀ jù pé táwọn bá tiẹ̀ wá fẹ́ni tí ò gbẹ́sùn yìí ṣó lè jù báyìí náà lọ ni ẹrú fún ọlọ́run kọ́lọ́run tó wa ṣe níbi tá a kù sí ọlọ́run dákun bá wa ṣe ilé wa láàyè dùnú fẹ́ni kọ̀ọ̀kan wa. èyí tó pọ̀ nínú àwọn ẹ̀tọ́ tọ́lọ́wọ́n bá la ní lórí àwọn obìnrin dáadáa lọ́lọ́run fẹ́ ká sì gbà lọ́wọ́ wọn. ká máa rán wọn létí pé ẹ̀tọ́ mi lélẹ́yìí ẹ̀tọ́ mi lélẹ́yìí o ò gbọ́dọ̀ má ṣe é wọ́n lè ṣe lóòótọ́ níṣe pójúṣe ni ṣùgbọ́n èyí tó dáa jù ni pé ká fi dáadáa gbẹ̀tọ́ yìí lọ́wọ́ wọn. obìnrin tó kọ orin fọ́kọ ẹ̀ òótọ́ ló dẹ́sẹ̀ ṣùgbọ́n a ti ríṣe sí ọkọ náà sí tí wọn ò fi ní kọ oorun fún un káwa náà tún bẹ̀yẹn ṣe. bọ́kùnrin bá mójútó ohun tó yẹ kó mójútó tó pọ̀ tọ́pọ̀lọpọ̀ wa ò tiẹ̀ kà kún táàyè lè má gbà ní nínú fìtínà tọ́lọ́wọ́ bá dẹ fáyé lákòókò tá a wà yìí òun náà ni àìtó àlùbáríkà nínú owó tí gbogbo wa ń pa ọ̀wọ́n àlùbáríkà nínú owó tá à ń pa. ní ìtò fífa kẹ́tọ̀ ọlọ́run máa sọnù mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ bẹ́tọ̀ ẹ̀dá náà ṣe ń sọnù àìtó owó ó fa kó jẹ́ pé àkókò tá à ń yọ tá a fi ń wá ó pọ̀ ju bó ṣe yẹ kó mọ lọ. ẹni tó jí láago márùn-ún kúrò nílé tó ń darí láago mẹ́wàá bẹ́ẹ̀ mi ìbá dé ló wá ń jọ̀rún pọ̀ èyí tó tẹ̀ lóhùn kí lásìkò ẹ̀ kò rí jọmọ́ kí. bó sì bá wá parí yóò wá dàbí ìgbà tá a bá ní àgbàná kan ló wọnú owó èyí ó máa ṣèmọ̀ ibo ló gbà lọ. bẹ́ẹ̀ náà ni ẹ̀tọ́ ẹ̀dá sọnù ṣíṣe bọ́lá ń ṣe ní ká ṣe é ó ti wá di gbà ọjọ́ ti pẹ́ bó ṣe gbà lọ́pọ̀lọpọ̀ ń ṣe é bó sì ṣe gbà tí wọ́n ń sọ yìí ó lè tọ́ sí gbogbo èèyàn kò tọ́ fáwa tá a la gbàgbé ọlọ́run ọba ní ṣe àrísìkì. àwọn obìnrin náà wá rí i pé nígbà tí bùkátà ò bíá látọwọ́ ọkọ àlùbáríkà kúrò nínú tá à ń pa àwọn obìnrin náà ní báwọn ò bá jáde síta o àṣírí ò lè bọ̀ apá wa. ó ti wá fẹ́ gbòde débi pé àáfàá tó fẹ́ rán wa létí pé ilé lọ́lọ́run ọba pàṣẹ kí wọ́n gbé oúnjẹ òògùn lẹ́nu láti fọ́. èyí ó máa wá ṣe mọ̀ pé ṣé tí mo bá fẹ́ wọ́n tó pè mí níjọ́ mi mọ́ ẹ̀rí fún ọlọ́run gbogbo ayé wa ń wo pé bó bá ṣe rí náà là ṣe yí lọ bá a bó bá jẹ́ ká ṣèwú díẹ̀ ká parọ́ díẹ̀ kò sí iṣẹ́ kan tó ṣe é fòdodo ṣe mọ́ ibadallah wàláhì gbogbo ń tẹ́ ẹ bá sọnù látara àìṣòdodo àìṣòdodo ò ní dá padà fún yín gbogbo ń tí a bá sọnù látara ìgbàfọ́lọ́hún àìtẹ̀lẹ́tọ́lọ́hún tòjíṣẹ́ ọlọ́hún kíkọ́ ìfitọ́lọ́hún àtòjíṣẹ́ ọlọ́hún kò ní í dá padà bí ó ṣe pé o irji'u ila rabbikum al-'aziz al-mannan. ká ronú pé nǹkan kan lásán nù lọ́lọ́wọ́n ọba náà ṣe yọ àlùbáríkà kúrò níbi ìṣe ọ̀pọ̀lọpọ̀. ohun tá a sọ nìyí náà la ń láti padà yí lọ bá tá a bá fẹ́ kọ́lọ́wọ́n ọba ó lọ́wọ́ sí i kó máa sọ díẹ̀ di púpọ̀ fún wa. àwa bẹ ọlọ́wọ́n ọba ṣíṣe eléyìí pẹ̀lú ìmọ̀ yẹ̀kíyìn ìmọ̀ òdodo tí í dáni lójú pé àìṣe làìrí sí ẹ̀ ọlọ́run má ṣàjẹ́ kó rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa. kì í kúkú ṣe pé ìgbà táwa ń lò yìí ó burú tó bẹ́ẹ̀ tí ò fi ṣe é létí ìgbà àwọn ànábì ọlọ́run ìgbà ìmíì nínú wọn tó burú ju tiwa yìí lọ. ṣùgbọ́n irú ímánì táwọn fi kojú ẹ̀ ló yàtọ̀ sí ìtọ́ àlórí ẹ̀mí tiwa. àwọn dúró lórí ntọ́lọ́run pa láṣẹ ní dúró ẹni tó dá lójú pé àlá inna nasrallahi qarib dájúdájú àránṣẹ́ ọlọ́run bá wà ń tòsí àwa ń ṣe níṣẹ́ tó ń ṣe iyèméjì nípa tó ń ṣe abẹ́lẹ́wọ̀n ọba ìmánì òdodo tí ń tọ́lọ́wọ̀n ọba fẹ́ tí ó fi máa rọni lọ́rùn láti máa dún lórí ẹ̀ ọlọ́run má ṣàpèkárí ẹnì kọ̀ọ̀kan wa ìpáyọ̀ ọlọ́run tòdodo kí n tọ́lọ́wọ́n bá ń lérí ẹ̀ níyà tí ó fi máa banilẹ́rù kúrò níbi tọ́lọ́wọ́n bá lóun ìfẹ́ ọlọ́mọṣàjọ kárí wa ọlọ́run wá bá a fi àlùbáríkà sí gbogbo yìgì wa sí gbogbo iṣẹ́ ìṣe wa bá a bá ti ń fi ń fún ọlọ́run jẹ́ ọmọ àbá abẹ́ ọlọ́run ọba fìtílà àsìkò tí dojú ẹ̀sìn rẹ̀ ọlọ́run dákun gbogbo ibi tí bá fẹ́ lọ májò fẹ́lẹ́dọ̀ bàbá ń ka síra tá à ń kàtà àwọn ẹni rẹ tó ti lọ a máa ṣeni lé mọ̀ pé sórí ilé ayé ilé àwọn eléyìí náà fi gbé ọlọ́run ọba kì í sì yí padà ẹrú ni kó yí padà lọ síbi bọ́lọ́run ọba ṣe kẹ́kọ̀ọ́ rí ọlọ́run dákun máṣá yìí wá padà sí dáadáa o àbí ọlọ́run ọba ó kéré ó tóbi nínú àwọn ẹ̀ṣẹ̀ wa ta ti ọlọ́run dákun má sì kan sílẹ̀ láláì jẹ́ kó yá àṣẹ fún wa ó wá kéré tóbi nínú àwọn bùkátà tá a tẹ́síwájú ọlọ́run ọlọ́run dákun má sì kàn sílẹ̀ láláì bá wa gbọ́. ìpáyọ̀ ọlọ́run tí máa garanti àránṣẹ́ ọlọ́run fẹ́rú ọlọ́run dákun ṣe àlékún ẹ̀ lẹ́nu gbogbo wa. allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'a wa arina al-batila batilan warzuqna ijtinaba. subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk qumu lis-salah.